علم بالقلم علم الإنسان ما لم يعلم اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم أيها المسلمون أكرمكم الله بفضله وأعزكم بكرمه اعلموا أن دينكم دين علم أساسه العلم وقوامه التعلم بقدر تعلمكم أيها المسلمون تنالون بركة هذا الدين وتسعدون بسعادة هذه الشريعة ولذا كانت وظيفة الأنبياء ولذا كانت وظيفة الأنبياء كلهم التعلم والتعليم نعم همهم التعلم وغايتهم التعليم عليهم الصلاة والسلام وإذا أردت وإذا أردت أن تقف مع أهل العلم حقا فقف مع الأنبياء والمرسلين وذلك من لدن آدم عليه السلام إلى محمد صلى الله عليه وسلم أما آدم عليه الصلاة والسلام فقوله تعالى وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وهذا هو التعلم ثم أخبر الله تعالى عن آدم نفسه مخبرا عن تعليمه وتربيته للغير فقال عز وجل قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون هذا يا عباد الله في نبينا آدم عليه الصلاة والسلام وهكذا كان الشأن وهكذا كان الشأن في سائر الأنبياء والمرسلين عليهم الصلاة والسلام وما من نبي وما من نبي إلا ونبه على علم وليس على جهل كما أنه ما من أحد من الأنبياء والمرسلين إلا وكان خير معلم ومربي أيها المسلمون اهتموا بالعلم أيها المسلمون اهتموا بالعلم تحصيلا وتعليما فإنه عنوان التوفيق ونيل الخير في الدنيا والآخرة كفاكم فخرا كفاكم فخرا يا طلاب العلم أنكم متشبهون بالأنبياء والمرسلين عليهم الصلاة والسلام أنكم متشبهون بالأنبياء والمرسلين كلهم عليهم الصلاة والسلام والسلام يا عباد الله يا عباد الله استزيدوا في طلب العلم استزيدوا في نيل العلم فإنكم بزيادته تزدادون توفيقا وخيرا وصدق الرسول عليه الصلاة والسلام كما في حديث معاوية رضي الله تعالى عنه في الصحيحين قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وتفسير هذا الحديث هو قوله تبارك وتعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أبلغ وبابا لا نجل نتسوك tàti jẹ́ kan nínú àwọn tí ó tún wà nílé ọlọ́run ọba nínú ilé ọlọ́run ọba ní àkókò tá a wà yìí ní àkókò tí àdúrà máa ń gbà yìí ní àkókò tí gbogbo èèyàn máa ń wá oríire níwájú ọlọ́run ọba yìí àdúgbẹ́ fún ọlọ́run ọba tọ́sẹ̀ tá wa tí kò lè wá jáde kúrò nínú oríire yìí àdúgbẹ́ fún ọlọ́run ọba tọ́rọ̀ wa tí kò sí wá lálágídí àdùgbẹ̀mọ̀ ọlọ́run ọba lọ́tẹ̀ wá lórí ba fún un tí ò sí wá lẹ́ni tí ó máa gbé mú sí ọlọ́run ọba àdùgbẹ̀mọ̀ ọlọ́run ọba ọba tó ṣe wá lẹ́ni tí ó tẹ̀lé ìlànà anábìwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam èèyàn tó ti ọlọ́run ẹ̀rọ mọ̀ tí ọlọ́run ọba ọba náà ní ọba onímọ̀ gbogbo ìròyìn tí ọlọ́run ọba bá fi ròyìn ara rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ náà ni wípé kí àwọn ẹ̀dẹ́ ìpìlẹ̀ gbọ́dàdà o uh, ìpìlẹ̀ náà ni wípé kí àwa ẹ̀dẹ́ ènìyàn ká gbìyànjú láti ní díẹ̀ nínú ròyìn náà àyàfi tọ́lọ́wọ́n bá bá sọ pé mọ̀ ni subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wá yìí ọba tó ròyìn ara rẹ̀ pẹ̀lú mímọ̀ ni bẹ́ẹ̀ náà ni ó ń gbọ́lá fún àwọn nǹkan látara mímọ̀ nú àwọn nǹkan tí a máa ròyìn lórílẹ̀ ah, ní ti bá mú alukur'ani àti sunna nabi sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ má bà mí màdà bẹ̀rẹ̀ ní ọ̀sọ́ táyé o mọ̀nítẹ̀sì tí ó tún dá alárùkìyàmà kò sí nǹkan tẹ́rì tí ọlọ́run ọba ròyìn ẹ̀ tàbí tí sẹ̀ríà ìsìláàmù ọgbọ̀lá fún tàbí wọ́n sọ pé nǹkan yìí má dára púpọ̀ àfikọ́jọ́ sí pé n tó gbé dúró kọ̀wá mú gbọdọ̀ abẹ̀lẹ́ wọn bá fún gbogbo mùsùlùmí ń gbọ́ wa tí ó tún máa gbọ́ wa ó sàlẹ̀ fún ọlá ayé ó sì sàlẹ̀ fún ọlá àlùfíàmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ó sàlẹ̀ fún orí ayé ó tún sàlẹ̀ fún orí àlùfíàmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀rọ mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn mímọ̀ ni o foundation Islam ìmọ̀ni òpó tó gbé Islam dúró ìmọ̀ni o bọ́ọ̀ bá ti wá nímọ̀ tó nípa ẹ̀sìn yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí àlùbáríkà ní Islam bákan náà bẹ́ẹ̀ ló ti jàǹfààní oríire ti bẹ̀rẹ̀ nínú islam láti bẹ̀rẹ̀ dókun islam oríire ni wọ́n wá wo lórí oríire ìgbà àfikún onímọ̀ nípa ẹ̀ ìyẹn ló fi jẹ́ sí pé ìpìlẹ̀ islam mímọ̀ ni o ẹnìkan ò lè gbádùn ẹ̀sìn yìí tó ẹni tó ní mímọ̀ nípa rẹ̀ bó o bá ti wá nímọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ ló ti máa gbádùn islam bó o bá ti ń jìnnà sí mímọ̀ tó bẹ́ẹ̀ náà ni ìyẹn lọ́ba tó fi jẹ́ sí pé àwọn ànábì ọlọ́run torí pé ń ta ara wọn wá sí náà ní pípa èèyàn lè bá ṣe ìsìlámù nígbà tó wá jẹ́ sí pé ìmọ̀ náà ni wọ́n fi àwọn èèyàn tá à ń pè yìí ó fi ṣoríire lórí ẹ̀ ló fi jẹ́ sí pé iṣẹ́ ojúlówó iṣẹ́ tá ń pè ní wàbífà ojúlówó iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun náà ni àtàlù kání mímọ̀ ká wá mọ̀ ká máa jẹ̀rán mọ̀ ká máa ṣáájú sáré tẹ̀lé mímọ̀ lẹ́yìn ká na nàgàwé tí ò sì ti alọ́wọ́ fún ọbẹ̀ mọ̀ ọbẹ̀ mọ̀ ká má yòó níbi mímọ̀ ká lọ́kàn jùà níbi mímọ̀ títí àwọn ànábì ọlọ́wọ́n ọba ìyẹn ló fi ànábì títí máa ń ṣe àdúrà ọ̀pọ̀ rabbi zidni ilma ọ̀kan jùà ní òlé tán di mímọ̀ wọ̀ tí wọ́n bá búyàn jọ lọ́kàn jùà mímọ̀ wàláhì ìròyìn ni tọ́wọ́ bí yàn fi ọlọ́kànjú owó àbùkù ni ọlọ́kànjú agbá àbùkù ni ọlọ́kànjú oúnjẹ àbùkù ni mọ̀tán bá ròyìn rẹ pé ọlọ́kànjú amímọ̀ ìròyìn tó dára ni kí ló fà á torí wípé iyì níbẹ̀rẹ̀ mímọ̀ iyì láàrin rẹ̀ iyì náà sì lọ́ọ́ fúnra rẹ̀ gbogbo màtọ́ bá ti ṣe wá láǹfààní àbọ̀dọ̀ mọ̀ sáré tẹ̀lé lẹ́yìn kan. àwọn ànábì ọlọ́run iṣẹ́ wọn náà ni mímọ̀ wọ́n máa ń jòwèrè mímọ̀ káàkiri ìsú wọn kì kódà àwọn amáa fẹ́ wí tí ò ti kàn gbà mí pé mo sáfẹ́ mọ̀ mo sáfẹ́ mọ̀ iṣẹ́ àwọn ànábì ọlọ́run bó ti wá jẹ́ sí pé wá mímọ̀ jẹ́ iṣẹ́ àwọn ànábì ọlọ́run yìí tí ojúlówó bẹ́ẹ̀ náà ni ká tún kọ́ ọ̀yàn ní mímọ̀ yìí náà ó tún jẹ́ iṣẹ́ ojúlówó àwọn ànábì ọlọ́run àríyìn mùsùlùmí wàsálàmù mùsùlùmí tó o bá fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ onímọ̀ àbọ̀ fẹ́ mọ́ mímọ̀ tààrà tó o fẹ́ gbádùn mímọ̀ dáadáa àbíkọ́ lọ bá àwọn ànábì ọlọ́run ọ̀fẹ́ gbádùn mímọ̀ tí ò sí èrí níbẹ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn tá a bá mímọ̀ sọ́dọ̀ wa èrí gbọ́dọ̀ wà ń bẹ̀ o àṣìṣọ́ wà ń bẹ̀ àṣìkàwọ́ wà ń bẹ̀ àṣìròwọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n mà àwọn anábì ọlọ́run kò sí gbogbo ń ta àwìn níbẹ̀ tó bá fẹ́ gbádùn mímọ̀ tó tọ́ tó máa wà anábì ọlọ́run ọ̀ wá lè súnmọ́ mà anábì ọlọ́run ju pé kó súnmọ́ mímọ̀ wọn náà tó ti dẹrù dànù pé ah, mo sọ yí kalẹ̀ mo lọ kó bá súnà sallam jóná lórí rí bẹ̀rẹ̀ sí jẹ́ tiẹ̀ náà máa nú ọkàn rẹ pé ayé rẹ ò sí wàhálà mọ́ kí ló fà á torí pé màá ọlọ́run kò sí èrí kankan níbẹ̀ kò sí ìdọ̀tí kankan níbẹ̀ kò sí àbàwọ́n kankan níbẹ̀ tó o bá rẹ tóbi lórí ànábì wa Muhammad sallallahu alayhi kò sí ànábì náà bí kò jẹ́ sí pé foundation rẹ̀ ní mímọ̀ kò sí ànábì náà bí kò jẹ́ sí pé iṣẹ́ ojúlówó ẹ̀ náà ní kọ́ máa kọ́ àwọn èèyàn ní mímọ̀ gbogbo àwọn ànábì lọ́sọ̀rọ̀ sí mímọ̀ ọwọ́ lọ wà pé ànábì Adam tabaya máa tú eléyìí ọ̀bá kò lè lọ nínú kútbà tàbá ní ká máa mú ànábì kọ̀ọ̀kan lẹ́sẹ̀ ọ máa rí sẹ́ rẹ̀ nítorí ní mímọ̀ nítorí bẹ̀rẹ̀ mímọ̀ nítorí pèpè àwọn èèyàn tí ó kọ àwọn tọ́mọ anábì wa Adam aleyhisalatu wasalam ẹjẹ́ àti tàbójúwo náà ni kí nígbà tí kí bá sì ti dáa gbogbo ń tọ́tẹ̀lé lẹ́yìn náà gbọ́dọ̀ tẹ̀lé gbọ́dọ̀ dáa anábì wa Adam aleyhisalatu wasalam àpẹẹrẹ rẹ̀ ni wọ́n jẹ́ nípa ayé pé ìmọ̀ ní òun ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjẹ́ àǹdàbí ọlọ́run kódà ìmọ̀ gan ni wọ́n ti bẹ̀rẹ̀ lílo ayé wọn níjọ́ kí ní àná ń tẹ̀tẹ̀ dá wọn gan tí wọn ò sí ìlú nǹkan kan láyé ni mo ti wà ní òkúta ayé wọn. bọ́n tí alukọ̀rọ̀ àná òjì ọlọ́ni wà hálàmà ádámà látìmá àkúláha ọlọ́ni mọ̀ wá kọ́ mo fi mà ádámà tí ìjẹ́ nkankan gbà náà fún nkankan gbà tí ó kọ́ ọlọ́ni wà hálàmà ádámà látìmá àkúláha kúláha bẹ́ẹ̀ náà ní nọ́mbà tọ́lágbára jù tó fi ìmọ̀ ádámà yìí mà kékeré kúlù lọ́dọ̀ ọlọ́run ò lè fi kúlù lọ́dọ̀ àwọn ẹ̀rẹ́ ènìyàn tọ́lọ́n bá pè ní kúlù bẹ́ẹ̀ náà ni tọ́lọ́n bá bá pè kẹ̀sí ọ̀pọ̀ ó lè fi wé pípọ̀ dáwọ́ ẹ̀lẹ́ ni ọ́ tọ́lọ́n bá bá ròyìn kagbé nǹkan tóbi great ọ̀lọ́gbọ́dọ̀ fi wé ní tó tóbi lọ́dọ̀ àwọ̀ ẹ̀lẹ́ ni ọ́ tọ́lọ́n bá bá ròyìn kagbé nǹkan dá ọ̀gbọ́dọ̀ fi wé ní tọ́jà lọ́dọ̀ àwọ̀ ẹ̀lẹ́ ni ẹni pé tíwà ò lè súnmọ́ dídá àtọ́lọ́run tíwà ò sì lè súnmọ́ pípọ̀ àtọ́lọ́run ọba wọn náà ẹ̀sán borí ilẹ̀ ayé la wà yìí nàám olówó kékeré kan tí ń bẹ ládùúgbò yín náà tí ẹ bá sọ̀rọ̀ one million ní ìṣẹ́jú ẹ̀ yóò gba ah, owó yẹn pọ̀ tọ́wọ́ lọ wo olówó tó jẹ́ sí pé ibú owó ni láyé tẹ bá sọ̀rọ̀ one million yóò sọ fún ọ pé ah, owó tí a ti máa àwọn ti ṣe gift báwọn báwọn ènìyàn wo pípọ̀ bó ti yàtọ̀ láàrin ẹ̀dá kan sẹ́dá kan wá wo pípọ̀ ó ti wá yàtọ̀ láàrin ẹ̀dá sí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọlọ́ni wà á lọ́mọ ádámà asma akùláha ọlọ́mọ bá ní mọ́kọ́ ádámà ní gbogbo orúkọ gbogbo ọmọ tó bùkátà sí jọ́nà mọ́kọ́ wà á lọ́mọ ádámà asma akùláha kúlù abẹni náà ní nǹkan tí ìbá ṣe kúlù ń sáà màláíkà wà nímọ̀ àwọn màláíkà ò ní kúlù lọ́dọ̀ bí tí nǹkan ṣẹlẹ̀ sí náà وعلم آدم الأسماء كلها ọlọ́run ní mọ́kọ́ ádámà ní gbogbo ọmọ gbogbo ọmọ tó jẹ mọ́jọ́ náà tó jẹ mọ́ nǹkan jẹ́ ní bùkátà tó ń jọ náà mo ní kí ádámà kọ́mà mà pàǹdítà ádámà ìmọ̀ ni. fi abẹ́ sáyé tó fojú kiri mímọ́ tó lọ sáyé láǹfààní ẹ ọmọ yàtọ̀ tí ń bẹ́ nù ọpọlọ ẹ yàtọ̀ tí nǹkan mìíràn wọn bá dání àwọn ẹranko tọ́lọ́ wọn bá dání ọlọ́run fún nílà káàyè tí wọn náà ṣùgbọ́n bí tọ́mọ náà ni pé ó jìnà sí mímọ́ ọmọ nípa bùkátà rẹ̀ nìkan ìyẹn lọ́pàá tí ẹranko òfin lè dá ọmọ ẹ̀ màmá tó bá ti bímọ tán àwọn ìyá kan ẹranko kan lè dá ọmọ ẹ̀ màmá kó tún gbà kọ́ máa gbọ́n kọ́ máa mọ́ni àti ṣe sálífù àgbọ́yé àtẹ̀míyìí kó lè bá àmọ̀ ilé ọmọ ilé ìjọmọ̀ kọmọ mọ́nì ọmọ náà ọmọ mọ́nì ya náà bá mọ̀ ní yá àti amagun yá ẹ̀ wá èèyàn ń fún ọ ní kíní tí bí tó fi máa yàtọ̀ ọ̀tún yàtọ̀ tó ti tọ̀ wá ní ní ọ̀rọ̀ èèyàn ádámà ní tó ìkà ọlọ́wọ́ àwọn ayá gbogbo kọjú mọ́ késo kọjú ẹ̀mọ́ bí ilé rẹ̀ wùdí asìmáì ha òlà bí asìmáì ha bísìmì ha àdà ilé ó kọ gbogbo àwọn ọmọ yìí ọyọ máa kà sí máa gbọ́ báńtó bẹ́ẹ̀ ọlọ́ni nǹkan tó ń sọ délé tí màá yín bá lóòótọ́ àwọn àyàkáwọ́ ọ̀nà pé kọjá kúlù yìí kọjá ń bí bá ádámà ti bàjẹ́ kí ló kó yìí bá ìmọ̀ nù eléhùn ni abala wípé ádámà ní mímọ̀ foundation àwọn anábí ọlọ́run ìmọ̀ ní o wà á làmà ádámà láti má àkùlà nígbà tí foundation àwọn anábí ọlọ́run bá jẹ́ sí pé ìmọ̀ ní gbogbo àwọn anábí wọn bẹ̀lẹ̀ yẹ kí ni wọ́n jẹ ọba àmọ́ ni wọ́n jẹ torí kí wọ́n kọ́kọ́ bá ìmọ̀ kan lẹ̀ náà àwọn tó wọn máa wá lè kù iṣẹ́ anábí àfi ń pàtàmà fún wa ọmọ ènìyàn ọba máa dámà ló pẹ̀rẹ̀ ló jẹ́ ń pé ẹni tí ò ní mà lọ́mọ ẹranko tó bá jẹ́ tó bá máa dámà ní ọ́ ọ̀yà fọ́lù ádámà wa mímọ̀ máa tẹ̀lé mímọ̀ kiri máa fòòró mímọ̀ kiri tí wọ́n ní kí lóde tó fi gbó tó báyìí sí náà lójú gbó pé alhamdulillah nǹkan rí náà làgbó lé lórí bàbá gbó lórí nǹkan tó dáa á gbò sórí ní tí ọ̀dà náà ni lóbi jẹ́ sí pé èyí dàgbà mímọ̀ ẹ̀yin olùgbọ́ wa múmi nìkan ọ̀gbọ́dọ̀ dàgbà mímọ̀ a máa lọ náà ni a kí alimami ahmed rahimahullah tó ní alẹ́ ilmu máa lè mẹ́sìbára sí ilẹ̀ alimakubara ara kọ mímọ̀ táyì kú láyé mamu ahmed ẹwà tí ti bẹ lórí mamu ahmed wọ́n tún bilé dùgbà àti òtú ọ náà ni àfẹ́ni a kí máa lọ náà iṣẹ́ anábì wa ádámù alayhi salatu wassalam lákòókò kan náà ó ṣe nímọ̀ náà tó ń kọ́yàn ayà náà lábẹ́ náà lọ́wọ́ ọlọ́run tó wá fún wa ní rò pé ádámà nígbà tó nímọ̀ tán ọlọ́run bó ṣe mọ̀ náà ni ọmọ kọ́yàn ẹ̀ yóò ti bẹ̀rẹ̀ náà làwọn màláíkà nígbà tí ọ̀sẹ̀ dàtí ọkọ̀ nílẹ̀ kò tí ì kò sí nǹkan kan nígbà náà kò fẹ́ dé èèyàn kankan jọ ádámù lọ nígbà òsì màtá kí lọ́tẹ̀lé ọ̀nkọ́yàn ní mímọ̀ tán máa wò ń sàlẹ̀ o àyà ọlọ́run níbi Adam wà nábi ádámù ó ti nímọ̀ tán a ń bí ohun bí asma ihim máa kọ́ wọn ń táwọn ọmọ táwọn màláíkà ọmọ máa kọ́ wọn ànábì ádámù ti tíkà a ń bí ohun bí asma ihim فلما أنبأهم لما أنبأهم بأسمائهم ما نبي آدم بẹ̀rẹ̀ sí kọ́ wọn ní kí ọkọ̀ wọn ní mímọ̀ pàtà àwọn màláíkà tí wọ́n gbọ́gbọ́ yí mímọ̀ náà tàn ọlọ́run sọ pé àlámọ̀ àkóìlàkún tí ń sọ fún yí tẹ́lẹ̀ ní ní àlámọ̀ wọ́n ìwà sàmà wa ti wà láwọ̀ wà àlámọ̀ máa tó bẹ́dùn náà wà máa kún tún tàkítùmùn ádáfi ádámù ilé ànábì ádámù àríṣàrà ó sì rí lọ́dọ̀ ànábì ádámù ní gẹ́lẹ́ lórí lórí gbogbo àwọn ànábì ọlọ́run ọ̀yẹ́ nìkan kan sí ọ̀sá ànábì ọlọ́run tó dá ànábì ọlọ́run àǹjà ìmọ̀ ní àti ànábì ọlọ́run kò sí ṣe kéèyàn ọ̀dọ̀ ànábì ọlọ́run láì nímọ̀ ìmọ̀ lákọ́kọ́ fún náà ìmọ̀ lákọ́kọ́ tẹ́ fún náà bá ti ń tẹ́mọ̀ fún tán àwọn ayọ́yá máa dà ànábì ọlọ́run rí pé aláìmọ̀ kan ò lè jẹ́ ànábì ọlọ́run ànábì ọlọ́run kọjá ń tá ìrìnyìn wa máa jẹ́ mufti lórí àìmọ̀kan anábì ọlọ́run kọjá ẹni tá ń pè ní sheikh anábì ọlọ́run kọjá ẹni tá ń pè lólùkọ́ àákà máa ròyìn wọn olùkọ́ làwọn náà ni ṣùgbọ́n tí wọ́n ju tàwọn olùkọ́ táwa mọ̀ báwo ni yóò ti wá ju olùkọ́ láì sí mímọ̀ gbogbo anábì ọlọ́run láì yọ ẹnìkan kan sílẹ̀ gbogbo wọn ni a o lẹ́yìn wá àgbà náà gbogbo wọn náà ni olùkọ́ rere kò sánábì ọlọ́run tí ọkọ yàn wọ́n kọ́ yàn kẹ́yìn kúrò láyé ó túbà láǹṣe kejì lẹ́tọ̀ ayé wa ni mùsùlùmí ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹjọ́ ká pàtàkì mímọ́ o ọlá tó bá ti mímọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀ rẹ̀ sì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ búra ní fún ilé kan sí wọ́lá bọ́ bá ti mímọ̀ dáadáa ìmọ̀ ríra ń sọ o bọ́ bá ti mímọ̀ rere tó bẹ́ẹ̀ lórí ilẹ̀ sì pọ̀ wọ́lá bí ìmọ̀ rẹ bá ti pọ̀ tó mímọ̀ dáadáa bẹ́ẹ̀ ni orí ilẹ̀ sì pọ̀ láyé bẹ́ẹ̀ náà láti yàwó àwọn a wá wà lójú ọ̀nà pàwọn wá mímọ̀ wọ́n ìta àfi wá mímọ̀ oríṣiríṣi ọ̀nà ẹlòmí ò dìbà dìbà lọ́ọ̀bẹ̀ ẹlòmí yọ ọmọ fàkókò lẹ̀ díẹ̀ díẹ̀ yọ ká máa lọ kò ní kó bá gbèsè ayé ẹ àwa sọ fún ọ pé kó fi iṣẹ́ rẹ sílẹ̀ torí bí ọ̀ràn yẹn ni kó tọ́jú ẹbí rẹ kó tọ́jú ọmọ rẹ mọ́ dàbí àwọn bíbí àkan tí wọ́n pè kó fi àwọn àtọmọ rẹ̀ kálọ̀ jáde ọwọ́ àfihàn ó lè ó fi tẹ́lẹ̀ ó fi jẹ́ àà tẹ́ ọ àtakò láàmù ètò rẹ̀ o. àwọn àtọ́ pé kó fi tẹ́ rẹ lẹ̀ bí tẹ́ rẹ bá ti rí lára rẹ sákìrì ìtì àkókò lọ́lọ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́mẹ́jì lọ́sẹ̀ lọ láàyè nílà máa lọ. ókè ni kì í ti pé àmá jáde ńlé kéwù àáké láì kó láyé ni kí là ń rọ̀ sí òjì ọlọ́wọ́ ọ̀sẹ̀ rẹ̀ wọn. tó làkó ti di wákàtí méjì péré lórí lọ́sẹ̀ kan péré dákun tó bá jẹ́ mùsùlùmí kò yẹ kó ọmọ máa lọ lẹ́jọ́ tó o bá lọ bẹ̀ ah ò ní gbádùn ìsìlámù wàlúwà gbogbo ẹni mo fi rí bẹ́ẹ̀ ọkà máa fọwọ́ ti ìsìláàmù ọkà jẹ́ tó ń bá wọn fọwọ́ ẹ̀ẹ̀sì lẹ́yìn ó gbé lọ́wọ́ òjúwọ́nú ẹ̀ ó tó ní fáàrí fún gbogbo ẹni tí bá wá mímọ̀ yálà ó dígbàdígbà lọ́bí mímọ̀ ní òun àbí ó ti ẹ̀ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́jọ́ kan lọ́sẹ̀ àbọ̀dé méjì lọ́sẹ̀ tóbi lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó tó ọ ní fáàrí rí pé ó ti ju àwọn èèyàn kan àwọn owó lọ́jọ́ àwọn náà làwọn ànábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run ó tó ọ ní fáàrí tẹ́ bá ní ah, àwọn tá a jogún àwọn ànábì ọlọ́run la àwa la ń lọ yìí kò tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ ànábì náà sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wọn ta ló jogún àwọn ànábì ọlọ́run kò náà lẹ́yìn tí ń wá mímọ́ ta ló jogún àwọn ànábì ọlọ́run ta lọ́jọ́ àwọn ànábì ọlọ́run kiri ẹni tí bá wá mímọ́ kiri ẹni tí ń wá mímọ́ ẹ̀sìn bọ́ bá láwọn kiri wọn náà ó ti jẹ́ mọ́sán o kò dé pé ìmọ̀ ẹ̀sìn ó ní foundation ìmọ̀ wọn bí wọ́n bá ní màmí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ lómi bá ní sí ọwọ́ kan lẹ́gbẹ̀ẹ́ náà wọn ìmọ̀ nọ́mbà one lọ́dọ̀ wọn náà ní ìmọ̀ sẹ̀ríà wọ́n bá wọn kọrin tí ọ̀dá ti ọmọlékéwú ọmọlékéwú kí ló jẹ àfáàyọ́ jẹ kínní kan ọmọlékéwú ló yẹ kó jẹ ń tọ́ da àfáà náà ló yẹ kó jẹ ń tọ́ da mọ́yẹ̀yẹ ilé ẹ̀kọ́ ẹ̀sìn mọ́yẹ̀yẹ àwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa gbé wọn lárugẹ bọ́ bá ti gbé wọn lárugẹ tó a máa pí ọ sí gbogbo ẹni tí ń dá àwọn ànábì ọlọ́run lárugẹ torí pé àwọn ọmọlẹ́yìn àwọn ànábì ọlọ́run nù àwọn ọmọ ilé ẹ̀kọ́ àwọn ànábì ọlọ́run nìyẹn àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run nìyẹn àwọn tí wọ́n ń ṣe bí àwọn ànábì ọlọ́run ọba ni. ó tún ní fáàrí fẹ́yìn tí ń kẹ́kọ̀ọ́ mímọ̀ kò ń ju àwọn ànábì ọlọ́run tí nǹkan kan bá ti ẹ̀sẹ̀ lọ sí olójú ọ̀nà pọ̀ ń wá mímọ̀ ọ̀gọ̀rọ̀ gbójú wẹ̀yìn tí mo sáájú o kìí ṣe díẹ̀ náà àwọn ànábì ọlọ́run lẹ́jọ́ gbogbo àwọn ànábì ọlọ́run lájọ́ iná fún wa lórí ádámà náà ni ọjọ́ adama ọjọ́ sí ọjọ́ núhù ọjọ́ ibrahim ọjọ́ ishaq ọjọ́ muhammad sallallahu alaihi orí eléyìí tá a bá àwọn ànábì jọ wọn náà níbi táwọn náà wà òun náà ni pé àwọn ìfẹ́ yìí sì bó ti tó èmi nítorí àlọ akéwú lọ́dọ̀ ẹnìkan èmi níwọ̀n àlọ́ máa gbọ́ à níwọ̀n àlọ́ máa gbọ́ wà lẹ́kṣọ́ ẹnìkan kí ni ta ni àwọn ẹgbẹ́ ọlọ́run sọ lẹ́wọ̀ pásítọ̀ sí ìlú mi ọmọ wa mà fi òun ìjà máa tẹ̀síwájú ní wíwá mímọ̀ torí pé a bá ti ń wá tó bẹ́ẹ̀ náà lórí ire náà máa lékún ẹnẹ́bẹ̀ wà rí sọ́dá sí wàsálàm wọ́n jẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ tọ́lọ́wọ́ bá bá fẹ́ sórí ire ayé àti tọ̀run fún yọ rọ̀ yóò máa wá mímọ́ ẹ̀sìn káàkiri Allahu akbar ọmọ ilé kéwù tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ọmọ ilé ìwé tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ma ọmọ pẹ̀lú mi torí kẹ́ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwọn ilé ìwé mi yìí ọmọ ọmọ ẹ̀ ìpè iná ń pè bídíà àwọn anábì tó pè fún bídíà sallallahu alaihi wa sallam. náà yọ ká ìpè yẹn ló fi jẹ́ sí pé gbogbo ògbà tá a bá ti rí ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a bá ti rí wọn ká máa mọ̀ ká máa máa fi wọn pé eléyìí ó ní fújọ ọmọ rẹ jẹ́ ọlọ́lé ẹ̀kọ́ anábì ni man yuridillahu bihi khayran khayran anábì pè khayran sẹ́rọ̀tò ni ó fẹ́ràn pé nínú àgbékalẹ̀ ẹ̀sìn àgbékalẹ̀ èdè Islam yẹn bá ní man yuridillahu bihi khayran ó ní jawabu shart yufaqihu ẹni tọ́lọ́ wọn bá bá rọ̀ tí bá ń wá mímọ́ ẹ̀sìn ẹlọ́mà pé yuridullahu bihi khayran ọlọ́run ti pè bí àwòrán ilẹ̀ fún bẹ ọmọ rẹ̀ ó wì dúró fún ọ̀la léwé mọ́ ó ní oṣù parí secondary school ẹsẹ̀ ìṣe ẹ̀kọ́ ìṣìlá bàbá ń pariwo pé tòun ti ta o tàyè òun ti bàjẹ́ o ìyá náà pé áà ah, olórí burúkú ọmọ ọlọ́mọ ìfẹ́ yá o wọ́n gan bàbá tó ń sọ fọ́lọ́ burúkú lọ́mọ ìfẹ́ yá wọ́n gan lọ yẹ lórí burúkú. man yuridillahu bihi khayran yufaqqihhu fi din ọlọ́run ló sì fàyẹ́ ẹ̀mí ẹ̀ ẹnì kọ́kọ́ ọmọ yẹ ọmọ àfá àti ọ̀gbọ́ ọmọ àfá bí ọ̀gbọ̀n sáàfà rẹ̀ ọlọ́run lọ́mọ yí àwọn kọ̀líǹkì wa kọ̀ọ̀kan dáa ìyá kú yá lọ́mọ ẹlòmíì yá lọ ìwọ tó wà fá ọ̀kẹ́wò ìran rẹ̀ ò ní mà nídìílé ìyá rẹ̀ kò sí mà nídìílé bàbá rẹ̀ kò sí mà wọ́n nìkan náà ni ọmọ káwá jáde fúnra ẹ̀ tú láti ní dájì ẹjọ́ mi sí ọ yẹ kó forí balẹ̀ ní bí mo dúpẹ́ o tó fẹ́mi náà dákun ọmọ rẹ tó bá ti wà lójú ọ̀nà ẹ̀fẹ́ ìsìn máa máa kẹ̀ pé ilé ìdí da ti da fún man yuridillahu bihi khayra ẹni kí kíkéwù Qur'an àti súnà nábì ti tẹ ọ̀bàjẹ́ wallahi kú òbí kó sinmi lára rẹ̀ wọ́n sì lérò sí òní sáyé yóò sáyé rọrùn torí jẹ́ àlùbáríkà ń bẹ lára Qur'an bọ́ ọba ti tẹnu máa tó tó ń ké tó ń ké ọ̀nwọ̀nù àdídà nábì sallallahu alaihi wa sallam ẹni kọ́ ń ka ẹnu lásán ìbùkún wà ń bẹ̀ fún báwo wá ní tọ́ bá wá lò mùsùlùmí ìtumọ̀ hadithi ọwà nù ayà tá a máa ń kọjá lára rẹ̀ ọlọ́run ọba sọ pé yóò kele hikmata man yasha ọlọ́run a máa fẹ́ ní bá wù ní mímọ̀ ìmọ̀ sẹ̀ríà wà máa ń yóò ẹni tá a bá ti wá fún ìmọ̀ sẹ̀ríà ah, فقد أوتي خيرا كثيرا خير سنو حديث لهم نياتو من بنفع من يريد الله به خيرا ووايا فقد أوتي خيرا كثيرا orí tọ́pọ̀ ní bẹ́ fún ọdọ́ bá ti ní màá ṣẹ̀rẹ́ à ọbùjú kéré ìmọ̀ ohun àwọn èèyàn ń wá láti tó jìnà níbi táwà ní ìsìnkọ̀fẹ́ sí state ilẹ̀ Nàìjíríà tí ó sì láàrin wọn mẹ́ta bẹ́ẹ̀ Jigawa ń bẹ mẹ́ Kogi ń bẹ mẹ́ Ẹdó ń bẹ mẹ́ láwọn aṣọ àwọn ilẹ̀ tètè ilẹ̀ Yorùbá kí ni wọ́n wá ìmánì wàláhì bọ́ bá sì ní tó náà ni fàkàdé ó ti ẹ̀ka ìrọ̀rùn kẹsì ìrọ̀lọ́wọ́ parí àyà pé gbogbo ayé kí ọmọ bá lo mímọ́ wà máa yà zákàrù ìlà ulul albab abẹ́rẹ́ àwọn bàbá lánàá jùlọ ọba tó ṣẹ̀dá wa bí ká máa yìí mà ọmọ lè wá gùn bẹ́ẹ̀ o ibi tá a máa dé mọ́jà takú síbi ọlọ́run ọba jẹ́ àmà tẹ̀síwájú sí wọn máa wá tá ń darí wọn síbi ẹ̀kọ́ ẹ̀sìn yìí ọlọ́run ọba jẹ́ kí wọ́n gbọ́ sí wa lẹ́nu o àwọn tí ò tí gbọ́ ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ àwọn tó ti gbọ́ ọlọ́run mọ́ darí wọn kún bẹ́ẹ̀ ẹ̀yin òbí tọkàn yín sì lé náà lè ṣe náà bí ah, yóò ti ẹ̀kí gan tí òbí dí àyàn lọ sí ah ó ṣòfò torí gbogbo bàtọ́ mọ́ bá ti ń pàṣẹ sí bíbí à ọmọbẹ láyé ogó láyé ọmọ ẹlẹ́sẹ̀ jọmọ rẹ lọ kí alukur'an yọ lè kí sunna nabi wa muhammad sallallahu alayhi ní oríire tọ́lọ́ wọn bá ti fún wa láwùjọ yìí òun náà nílé ẹ̀kọ́ tí wọ́n lè tẹ̀sí kalẹ̀ fún wa láwùjọ wa yìí máa ahli sunna ti wà jamaa òun náà lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ yẹn gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ máa wọ́n mọ òdodo tí ò lábúlà nú wọ́n mọ ẹlọ́bẹ̀ kò wàhálà ń bẹ ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé o ọlọ́run ọba yóò sí lọ́rùn bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa wọ́n á ṣòro dàwa náà á nìkan gbogbo.